ayẹyẹ ojúde ọba ayẹyẹ ojúde ọba jẹ́ ayẹyẹ ìṣẹ̀ǹbáyé tí àwọn ènìyàn ìpínlẹ̀ Ògùn pàápàá jùlọ ní ìlú Ìjẹ̀bú Òde ní apá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà ayẹyẹ yìí jẹ́ èyí tí wọ́n máa ń ṣe ní ọjọ́ kẹta ọdún iléyá láti fi ọlá tó ń ti ọ̀wọ̀ fún kábíyèsí Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú Òde ó sì tún jẹ́ èyí tí ó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe àti ẹwà tí ó pọ̀ jùlọ nínú gbogbo ọdún èyí tó máa ń wáyé ní ilẹ̀ Ìjẹ̀bú àti pàápàá jùlọ ní gbogbo ìpínlẹ̀ Ògùn lápapọ̀ ó jẹ́ ayẹyẹ ti àwọn ọmọ ìlú náà eléyìí tí a mọ̀ sí rẹ́gbẹ́rẹ́gbẹ́ nítòsí àti ọ̀nà jíjìn yóò ti máa jó lọ́wọ̀ọ̀wọ́ láti wá kí ọba Àwùjalẹ̀ ìyẹn ọba Síkírù Adétọ̀nà ayẹyẹ ojúde ọba ọdún 2022 fa kíkí débi wípé ẹnu kò lè ròyìn tán. láti àbáwọlé ìlú ìjẹ̀bú òde tó fi dé inú ìlú tó ń ti gbogbo òpópónà gbogbo ni wọ́n ti fi àwòrán ọlọ́kan òjọ̀kan kí àwọn ènìyàn káàbọ̀ pàápàá jùlọ àwòrán ọba ti Awùjalẹ̀ ilẹ̀ ìjẹ̀bú ọba Síkírù Adétọ̀nà tí súnkẹrẹ àti fàkẹrẹ ọkọ̀ kò gbẹ́yìn látàrí bí gbogbo ènìyàn ti ń lọ sí ààfin Àwùjalẹ̀ láti lọ fojú lóúnjẹ kò tán síbẹ̀ àti bàbà àríyá ìyẹn kanopi ló pọ̀ jáǹtìrẹrẹ yí gbogbo ìlú náà ká èyí tó jẹ́ ti àwọn ìdílé àti rẹ́gbẹ́rẹ́gbẹ́ léyìí tí gbogbo wọn sì dá aṣọ aláràǹbarà tí í ṣe ti aṣọ ilẹ̀ káàárọ̀ òjíire àwọn obìnrin tí wọ́n ró ìró àti bùbá kò gbàgbé láti fi gèlè àti ìpèlé tó bá a lọ sí i nígbà tí àwọn ọkùnrin dá aṣọ agbádá tó ń tí fìlà tó ṣe rẹ́gí tí olúkúlùkù sì ń fi ẹwà rẹ̀ hàn bí ilẹ̀kẹ̀ ọrùn àti ọwọ́ ti ń ṣàpẹẹrẹ ipò ọlá ní ilẹ̀ Yorùbá kò fẹ́ẹ̀ sí nínú àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ tí kò múra ènìyàn pàtàkì lọ́jọ́ náà pẹ̀lú abẹ̀bẹ̀ ìfẹ́ra ọlọ́kan òjọ̀kan. gígùn ẹṣin jẹ́ kò ṣeé má ṣe nínú ayẹyẹ ojúde ọba láti ọ̀dọ̀ àwọn ìdílé tó ń gun ẹṣin léyìí tí ìdílé balógun máa ń ṣíwájú fún. ọ̀pọ̀ àwọn òṣèré ló wà níbẹ̀ lọ́jọ́ náà bí òjò ti ń rọ̀ lọ́jọ́ náà kódà kò dá ẹnikẹ́ni lọ́wọ́ kọ́ láti má jò ó lóní rànyìnrànyìn àti láti fi ayọ̀ wọn hàn àyìnkẹ́ kújọ́rẹ̀ wà níbẹ̀ bí ó ti fi ọ̀rọ̀ wá àwọn ènìyàn lẹ́nu wò tí olúkúlùkù sì ń sọ bí inú wọn ti dùn tó ẹ jẹ́ kí a gbọ́ bí ó ti lọ. ẹ̀yin náà ti mọ bí ojúde ọba ṣe máa ń lọ tí a tún pè ní ìta ọba ẹ máa ń ṣe lọ́dọọdún tó bá ti di ọjọ́ kẹta tí a ṣe iléyá bẹ́ẹ̀ ni òun ni wọ́n máa ṣe táwọn mùsùlùmí bá ṣe iléyá tán tó bá ti tọ́jọ́ kẹta ìgbà yẹn ni wọ́n máa ṣe ojúde ọba ní ìlú ìjẹ̀bú ẹ̀yin náà dẹ̀ ti mọ gbogbo nǹkan tí ojújọba wà fún gbogbo àwọn ọmọ ìjẹ̀bú pátápátá home and abroad àwọn tó ti wà lókè òkun àtàwọn tí wọ́n wà ń bí wọ́n máa wálé wọ́n máa kóra jọ pé ó ya ọdún yìí ti ya ọdún tí gbogbo wọn máa tún padà ríra wọn nìyẹn ọdún tó máa ń dùn ọdún tó máa ń ní arinrin ni ọdún tó máa ń gbé àṣà àti ìṣe lárugẹ torí tẹ bá rí bíi lẹni àwọn lọ́balọ́ba àwọn oníjòyè oníjòyè gbogbo pátápátá ni wọ́n kún bíbá gómìnà Ogun State àwọn náà ń bẹ́ẹ̀ bí lọ́lọ́kọ̀ọ́jọ̀kan tí mi ò tiẹ̀ lè máa dárúkọ àwọn olórin náà ti ṣe kí ni wọ́n ti set <laughs> tí wọ́n fẹ́ máa fi orin dá wa lára yá mo ti rí bàbá mi Alhaj Musili Ìṣọ̀lá àwọn náà wà ń bí ẹ wo ojújọba ó kú fún wàrà ó kú fún àṣà ó kú fún ìṣe ó kú fún gbogbo ìgbádùn lọ́lọ́kọ̀ọ́jọ̀kan tẹ bá tẹ wá aráṣọ tí gbogbo wọn mú ó wà colorful <laughs> ó máa máa ṣáná báyìí sí lójú ní àwọn obìnrin tó rẹwà àwọn ọkùnrin tó rẹwà ojújọba ní ìjẹ́bú-òde òun ló ṣẹlẹ̀ lọ ẹ má gbàgbé gbogbo àwọn ọmọ ìjẹ̀bú pátápátápátá ni wọ́n máa kóra jọ láti wá gbé ayẹyẹ yìí lárugẹ àwọn tó ti ra wọn fún ten years ago ọmọ àwa bíbá ilé ní láti wá ra ẹ jẹ́ ká rìn ká tọ́ Àyìnkẹ́ Dáọkújẹ́rẹ́ lórúkọ tèmi lórí Orísun original number one ẹ jẹ́ ká wo bí ojújọba ọdún twenty twenty two bó ṣe lọ ẹ má bá mi ká lọ ẹ jẹ́ ká lọ wọ aṣọ ẹ jẹ́ ká lọ wọ òmùra ẹ jẹ́ ká wọ ẹṣin ẹ jẹ́ ká wo àwọn ẹ̀ṣọ́ lọ́lọ́kọ̀ òjọ̀kan àwọn ilẹ̀kẹ̀ mo ti rí wọn bíbá ilé lójú mi ti ṣe pàápàá ẹ má bá mi ká lọ. èrò lẹ́yìn ẹ̀ owó ìwà ẹ̀. èrò èrò lẹ́yìn ẹ̀ owó ìwà ẹ̀. sùúrù dára púpọ̀ sùúrù dára púpọ̀ inú bíbí iṣẹ́ àdánù mi. balógun gbọ́dọ̀ ní ìyá kúnlẹ̀ òun ni ajẹ́rẹ́jẹ́.

àkọ́kọ́ ẹgbẹ́ yín kí lẹ lè sọ fún wa nípa ẹgbẹ́ yín mà. tó ẹgbẹ́ ọbáyọrí obìnrin akilẹ̀ ìjẹ̀bú ó jẹ́ ẹgbẹ́ àwọn tí wọ́n bí ní ọdún 1977 78 and 79 ní rẹ́gbẹ́rẹ́gbẹ́ akilẹ̀ ìjẹ̀bú ọdún mẹ́ta mẹ́ta lọ́ máa ń pè ní rẹ́gbẹ́rẹ́gbẹ́. ọdún mẹ́ta ni wọ́n máa ń pè ní rẹ́gbẹ́rẹ́gbẹ́ ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ nípa ojúde ọba ó wà fún gbogbo ẹ̀yin ọmọ ìjẹ̀bú àbí kí lẹ lè sọ fún wa tó máa ń múnú yín dùn jù ní ayẹyẹ yìí ah nǹkan múnú wá dùn pọ̀ o ẹ̀yin orí pé a máa múra wọn ní Ìjẹ̀bú ló ní fàájì Ìjẹ̀bú ló ní múra a máa wọṣọ lóríṣiríṣi ṣé báyé múra yín sí competition ni o torí a fẹ́ gbégbá orókè ẹni tó bá gbégbá orókè ó ní ti kábíyèsí máa fún inú wa máa ń dùn láti wá kí ọba wa ní ọdọọdún ní àsìkò iléyá ọjọ́ kẹta iléyá ni a máa ń bá ọba wa ọ̀gbágbá agbátẹ̀wọlẹ̀ ṣe ọdún tù. mo wá láti Dublin Republic of Ireland láti wá celebrate Ojúde Ọba ìyẹn ni pé ká sọ fún yín pé gbogbo ẹ̀yin ọmọ wa tó wà lókè òkun ẹ máa wálé kẹ wá máa ṣe ìṣẹ̀ṣe Ojúde Ọba á wa o. Ah, abala tó máa ń gbà lójúde ọba abala yẹn ó pọ̀ gan abala àkọ́kọ́ ni abala tá à ń ṣe é sìn wọ́n máa kọ́kọ́ pe gbogbo àwọn ẹgbẹ́ lẹ́yọ̀kọ̀ọ̀kan àwọn ẹgbẹ́ ẹgbẹ́ kọ́ wọ́n máa jó wà wá nísìnyí àti jó lọ síwájú ọba so abala táwọn tún gbádùn jù ni abala àwọn ẹlẹ́ṣin ìdílé oríṣiríṣi ló máa ń gẹṣin ẹṣin ilé kúkú wà ilé aláàtìṣe wà ilé ìṣọ̀tẹ̀ wà wọ́n pọ̀ gan bẹ́ẹ̀ yẹn so àwọn nípa máa jó wọlé nísìnyí àmọ́ máa rí wọn tó máa yìnbọn everybody máa máa sáré tí wọn máa máa dùn abala yẹn náà máa ń dùn gan. àní tí ojúdọ̀ bá ṣe ó pọ̀ àkọ́kọ́ ojúdọ̀ bá máa jẹ́ kí àwa ọmọ ìjẹ̀bú ká mọra wa ká tún mọ éèjì wa àti ọjọ́ orí wa ibi tí a belong sí pé ah, ìwọ ọmọ twenty years ni ẹ o ọmọ twenty five years ni ẹ o ó jẹ ojúlọba jẹ nǹkan tó yẹ pé ó máa mú ìrẹ́pọ̀ bá gbogbo àwọn ọmọ ìjẹ̀bú kódà kì í ṣe ìjẹ̀bú òde nìkan ni ojúlọba wà fún ojúlọba wà fún gbogbo ọmọ akílẹ̀ ìjẹ̀bú ní akílẹ̀ ìjẹ̀bú ni ojúlọba wà fún. arípòdù náà ni ọdún tó yáyì ni kìdẹ́ṣẹ́ ọdún tó jẹ́ pé wọ́n máa ń jà wọ́n máa ń pààyàn àbí wọ́n ń ṣèjàmbá tó bá jẹ́ pé bá ṣe wá tá a ti wá látẹ̀yìnwá pé wọ́n ti ṣe nǹkan tí ò dáa àtúndí láǹfààní láti tún wá ní òní so torí ẹ̀ la ṣe wá. kí lẹ wá rí sí gbogbo bó ṣe ń lọ àwọn tó ń gẹṣin àwọn ẹlẹ́gbẹ́jọgbẹ́ lọ́lọ́kọ̀ọ́jọ̀kan. Ah, inú mi dùn sí o gbogbo ẹ̀ ó ń lọ dáadáa kódà inú òòṣà gan ó ń dùn sí. ẹ dákun òjò tún rọ̀ lọ́dún yìí. ó máa rọ̀ àṣẹ ni ó gbọ́dọ̀ rọ̀. òjò gbọ́dọ̀ rọ̀ àṣẹ ni. tó bá ti rọ̀ àdúrà ti gbà ní. wow àdúrà wa ti gbà mí. bẹ́ẹ̀ni. ẹ bá mi kí gbogbo àwọn tí wọ́n wá sí ojúde ọba. mo kí gbogbo àwa tí a wá sí ojúde ọba o gbogbo wa pátápátá ta a wá lọ́dún ìlà tún máa wá lọ́dún tó ń bọ̀ nítorí àṣọdúnmọ́dú la wọ àṣọdúnmọ́dú aṣọ́ròmọ́rò la wọ aṣọ́ròmọ́rò a ti wá lọ́dún yìí a tún máa wálẹ̀ mi nínú owó nínú ọlá nínú ọmọ nínú àìkú baálé ọ̀rọ̀ mo kí gbogbo àwọn ìjẹ̀bú ọmọ alárẹ̀ o a kú ọdún a kú ìyèdún o ẹ̀mí wa ṣọ̀pọ̀ o ọdọọdún ọmọroro gbọdọọdún ọmọrọ àwùsá ọdọọdún ọmọ amárẹ ni o ẹsẹ̀ wa máa sí o ojúdọba ó jẹ ọdún kan tó jẹ ọdún tó ṣe pàtàkì èṣe pàtàkì níjẹ̀bú ọdún kan èṣe pàtàkì níjẹ̀bú ìjẹ̀fọ́ kó dọ̀dún iléyá ọjọ́ kẹta ọdún rán máa ń ṣe ṣáà máa jó ká máa yọ̀ kí wa máa dùn. ó ṣílẹ̀ ìjọba gbẹ̀ ni pété ó ṣílẹ̀ ìjọba gbẹ̀ ni o akílẹ̀ ìjọba gbẹ̀ ni àwọn onílówó náà kábíyèsí ẹni kábíyèsí ẹni àpẹ ẹni nínú àdàgbà àdàgbà àdàgbà ju àìlọ nínú máa ṣe kábíyèsí ẹni o àríwá. ẹ mo ṣàdúrà ẹ dédé ẹwọn ìwà àbẹ pátápátá ẹsẹ ẹwọn ẹ máa tì o ojú apẹ ẹsẹ àpèlè níwòye ọdún ẹ ń wá o. ìdáyé ṣẹ̀dọ́run ìgbà ẹ̀yìn ìyá mi ò sọ̀rọ̀ mọ̀nìkà afẹ́rẹ́ gẹ́gẹ́ níyẹ́ ẹ̀yin lolókìkí òru ẹ̀yin lẹyẹ bàgẹ̀bàgẹ̀ tí fò láì fapákọ̀ra wọn ẹ̀yin ní gbàgànà wòran gbogbo àwọn ojú tó wá bí báyìí lónìí ẹjẹ́ tó padà wà lámọ̀ọ́dún àsọdúnmọ́dún ní ìsàwọ̀ àsọdúnmọ́dún àsorùmọ́rò báyìí ní ìsàwọ̀ àsorùmọ́rùn àsọdún ọdún ní àṣetẹ̀mí sí o ìgbà aléwọ́ lé àwọléwọ́ lé àní pẹ̀dẹ̀ ó ti rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ mo kí gbogbo ẹ̀yin ọmọ ìjẹ̀bú alárẹ̀ tẹ̀ ń sojúdọ̀ ọba lé lágbára lọ́lọ́run àṣẹ ìṣàmọ́dún wọn. orin orin orin orin. ṣájọ́ máa ṣàmọ́dún ó ń bẹ́jọ́ lé nílùú pẹ̀lú lọ ṣájọ́ máa ṣájọ́ máa ṣàmọ́dún gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu ní àlejò pàtàkì lọ́jọ́ náà nígbà tí gómìnà dàpọ̀ àbíọdún tí í ṣe gómìnà ìpínlẹ̀ ògùn pẹ̀lú sì kí àwọn ènìyàn wípé wọ́n kú ọdún wọ́n kú ìyèdún ẹ̀mí wọn yóò ṣe ọ̀pọ̀ ọdún nílé ayé ayẹyẹ ojúde ọba ọdún 2022 dùn gbọ̀ngbọ̀n kan sí i.